governor of osun state wey dem dey call Adele adeleke ademola don sack a whole three notable monarch that is the traditional rulers for osun state and e come order say make dem redo the election process my country people, na know say this ademola adeleke na davido uncle yes o the man na no nonsense man e no dey tolerate nonsense e don sack a whole three traditional rulers my people. Now, no say oni of ife been don cry at say they no give traditional rulers power at all governor can anytime remove them, even down to local government chairman He get power pass them. according to the report the government also declared the stool of akinrun of ikirun oba olalekan akadiri vacant calling all parties to wait to determine a suit on the stool currently pending before the court of appeal na wow traditional um, traditional seat now don turn to politics that is why when I see the benin monarch benin monarch that one they're not dey they're not dey arguing at all dem in fact e no be like uh, the way yoruba own be yoruba own na ah, survivor of the fittest who get muscle pass who flex muscle pass na him go become the king the governor ademola adam ademola adeleke led osun state government has ordered a fresh selection process to fill the stool of of area of ire and owa of igbajan Having nullified the initial process, the government also declared the stool of Akinrun of Ikorun, Oba Olalekan Akandiri vacant, calling on all parties wait to determine. Okay, in a statement by the Commissioner for Information and Public Entertainment, Public Enlightenment Kolakbo Alimi, obtained on Tuesday, said Government decision on these two were contained in six white paper on various committee that investigate issue raised by the executive order issued by the governor Ademola Adeleke at this inception of the administration in November 2022. Adeleke has had reversed the appointment of all the royal fathers appointed by his predecessor Adegboyega Oyetola at the twilling of his tenure. Some communities across the state where where this happened experienced unrest leading to the loss of at least one life and destruction of valuables. He especially directed area of Irin, Oba Ademola Raphael, Owa of Igboja, Oba Boyega Famodun, and Akinrum of Ikirun Oba Akadiri to vacate their palace mm, and other investigation into the process that produced them as a monarch. The statement by Alima partly read by the report of the white paper, all the previous step, all the previous steps taken concerning the installation of of area of Iran and Owa of Igbo Igbo Igbajo stand nullified and that the all-inclusive selection process for a new area of Iri and Owa of Igbajo, respectively, should commence immediately, especially on area of Ire, chieftaincy. The sub substantive chief, are enjoined to withdraw their suits before the court to allow for commencement of selection process in line with due process and tradition. And on the stool of our of Igbaju, the white paper nullified the previous selection process which produced Prince Boyega Famodo. I hope this Boyega not be the former governor, brother, now I go install as a king go. Oh. And directs, directed an all-inclusive selection process for a new Owa nominee. On the dispute Akirun stool, the white paper directed that the parties await the outcome of the cause before the Court of Appeal and that the stool remain vacant. On the other dispute kingship, on the other disputed kingship stool, the white paper further recommend compliance with the requirements of the law as in the allowance to where the government accepted the committee recommendation that the government should await the outcome of the pending suit before the Supreme Court. The government also directed the sitting up of a task force for, okay, the setting up of, of a task force for the recovery of the government's vehicle allegedly taken away by the official of the immediate past administration in the state. My people, now wow. Now wow, this um King shifting, e get as e be o um, una know say dis uh, davido uncle wey na uh, governor ademola adeleke the guy na person wey e dey like upright something uh, so some aggrieved parties dey feel that the former governor favour im family pipo favour im friends install dem for position wen e be say na anoda pesin na im suppose to head dat position me i con dey ask say the way things is done these days is it that because me i know say in those days if for example now they want to install a king and maybe that position is not rightful, rightfully yours yes so it's not in fact from what me i see now a lot of tradition don't dilute them. if you go take seat our position where be wey no belongs to you you can't go take that position my people you no go even last for that position within forty-eight hours bad thing go happen That is why dem dey install the right people for power e dey say am so di gods dey fight to stand still no be the one wey you go carry wetin belongs to mr a go give mr b or in the name of say because of say you be governor and na this thing or because of say you relate to this person and na this thing na im be say oni of ife dey talk say the power wey be say dem give the local government chairman the governor over the uh, traditional ruler is too much the former governor wey be say wey na uh, eh, agbode um, gboyega eh, gboyega go install some people and the whole thing don dey cause katakata and in that process they don even kpai one person in that process so governor ademola adeleke no want that kind of thing to happen he want make dem follow the due process make dem follow the tradition so that everybody go dey happy That is why e say make these three monarch make dem come down make dem step down so that dem go do selection process according to tradition and custom and na so e suppose be my people. so because of the former governor want to comot e want to favour the people wey e want to favour carry dem go put for stool wey be say dem no do the normal process even though sef say dis pipo na dia rightful position dem should follow di normal process before dem go install dem na wetin davido uncle wey be di govnor adebola adeleke for osun state which is oni of ife state don come out to come do and a lot of pipo commend am for wetin e do my pipo i go dey bring una more gist as things dey unfold na have a nice day bye